الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قلهم با صلاة و الله بالك يولا وصفوا عنه كرارة يا أيها الذين آمنوا أن ينقى بوددو إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله في وباك بيبي lọ́jọ́ jumu'a lọ síbi ìrántí ọlọ́run ọba fasa'au ila zikirillah ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìrántí ọlọ́run ọba ìtumọ̀ àsáyú òun náà ni ma bayna al-jari wal-mashi àsáyú ó jẹ́ ìrìn tó wà láàrin wípé ká sáré àti ká máa rìn èyí ò ní sáré èèyàn sì ní rìn so ipò ṣẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ lẹ́yìn tó túmọ̀ sí wípé ẹni tó ń lọ sí júmọ́à ìrìn ẹ gbọ́dọ̀ yàtọ̀ tẹ bá rí ẹni tó ń lọ sí júmọ́à ẹ rí i pé ẹni yìí ń kọjú lọ síbi kan ni ìrìn ọjọ́ júmọ́à nìyẹn látara wípé kí ni al ká yára nígbà tá a bá lọ sí júmọ́à nígbà téèyàn ń lọ bí iṣẹ́ tó ti late tó wá jẹ́ pé tó bá rìn bí ẹ̀bà ẹ̀tú rí ásùtẹsẹ̀ mọ́rìn torí wípé kí ni oore tó wà júmọ́ àti ọlọ́run bá fẹ́ kí a kó tọ́lọ́ bá fẹ́ kí a bá oore tó pọ̀ ni. ìdààmú di àlùsọ̀lá tèmi ìyá òmìnira júmọ́ à tí wọ́n bá ti pèrún tí wọ́n ti pèpè lọ síbi irun ní ọjọ́ júmọ́ à fàṣà áwò ìlà zikiri là ẹ ṣẹ̀ṣẹ̀ ẹ yára lọ síbi ìrántí ọlọ́run ọba wàzárù ìbẹ́yẹ ohun tí ẹ bá ń ṣe lọ́wọ́ ẹ ń tà ní ẹ ń rà ní àbí ẹ ti ẹ ń sílì díìlì ni ẹ ń da kọ́kọ́ pọ̀ ẹ ń ta bísínẹ́sì ni ẹ pa tì eléyìí ló lóore fún yín tó bá jẹ́ pé ẹ bá mọ̀ ni ìfi gbogbo tá bá ń ṣe lẹ̀ lọ gbọ́tọ̀ lọ́wọ́n ọba ohun tó lóore fún wa ni tó bá jẹ́ pé àbámọ̀ ìfisí ọlọ́run ọba àlékè ọlá ká fi síwájú gbogbo ohun tó bá wà lẹ́yìn tọlọ́run ká fi sẹ́yìn sábàbí oríire ni nílé ayé àti ní àlùkìyàmà yá ayé alẹ́dínà àmọ́nù ẹ̀yin onígbàgbọ́ òdodo la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi ẹ má máa ṣíwájú ọlọ́run ẹ sì má máa ṣíwájú òjíṣẹ́ níbi gbogbo nǹkan ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ ṣe gbogbo nǹkan bí ọlọ́run ọba bá ṣe ní kẹ́ ẹ ṣe àti bí ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe ní ẹ ṣe bẹ́ẹ̀ ní kẹ́ ẹ ṣe ṣe gbogbo nǹkan ẹ bá fẹ́ ṣe ọjọ́ júmọ́à a gbọ́dọ̀ yára lọ síbi ìrántí ọlọ́run ọba àlékè ọlá kábà lè gbalada torí wípé àlùjúmọ̀ àìtó ìlànà kìsùnmẹ́yìn nìyí ìjúmọ̀ àtẹ̀rí yẹn ó pín sí ọ̀nà méjì alakọ́tùbàtù wasọ̀láàtù rakàtàìní kọ́tùbà àti ìrun rákà méjì so wa gbọ́dọ̀ fi kọ́kọ́ ṣeré nínú méjèèjì bẹ́ẹ̀ ọba ti pàdánù kọ́tùbà ó ti pàdánù apá kan nínú sọ̀láàtù lójúmọ́ àníyàn bẹ́ẹ̀ ọba wa kíkejì ó túmọ̀ sí pé ládàbọ̀ iṣẹ́ àbọ̀ lèèyàn ṣe ní ọjọ́mọ́ à ọjọ́ júmọ́ àsẹ̀yìnlé bin afdọ́lẹ̀ ayyami dúnìyà nínú àwọn ọjọ́ tó dáa jù nílé ayé òun ni ọjọ́ júmọ́ à wàhúwá afdọ́lẹ̀ ìyàwó ayyam fìlẹ̀ òṣùbọ̀ à òun sì ni ọjọ́ tó dáa jùlọ ní ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe sọ fún wa fa akfiru fiha as-salah ànábì ní ká máa ṣe sọ̀láàt fún òun ànábì sallallahu alaihi wasallam ní ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ jùmọ̀ a máa ṣe àsọ̀láàt fún ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n títí ọjọ́ jùmọ̀ àjẹ́ kó yàtọ̀ sí àwọn ọjọ́ tó kù wa man qara'a fihi ẹnikẹ́ni tó bá kà ní ọjọ́ jùmọ̀ suratul kahfi tó ka suratul kahf àbọ̀ àtìlẹ́hù من jumu'atihi إلى يوم jumu'atil الأخرى. ọlọ́run ọba àlékiọ́lá a ṣe ní sábàbí ìmọ́lẹ̀ fún láti júmọ́ eléyìí tó ti káyìí àti júmọ́ tó tẹ̀lé àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ júmọ́ eléyìí tí ó tẹ̀lé ó túmọ̀ sí pé ìmọ́lẹ̀ tọ́nà máa ṣe fún yàn tó bá ka Suratul Kahf fúnjọ júmọ́ ìmọ́lẹ̀ ọjọ́ mẹ́wàá ni eléyìí tá a máa fi ríran nínú ìgbésí ayé ẹ̀ táàsì máa ṣe láǹfààní ní ọjọ́ gbèǹde àlùkìyàmà nínú tí a gbọ́dọ̀ gbìyànjú lọ́jọ́júmọ́ ha al-iksaru mina duha ká máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́júmọ́ ha nínú àwọn asibáàbù kọ̀bùlì duha nínú àwọn sábàbí tí ọlọ́run bá máa fi ń gbàdúrà ikhtiyar al-yawm náà ni ká ṣẹ̀ṣẹ̀ ọjọ́ alladhi yaqbalu fihi ad-du'a eléyìí tó jẹ́ pé ọlọ́run bá fi ń gbàdúrà nínú ọjọ́ tọ́lọ́run máa ń gbàdúrà ní yawmul arafa nínú ọjọ́ tọ́lọ́run máa ń gbàdúrà òun ní o jumu'a ànábì sallallahu àsìkò kan wà ń bẹ ẹrú ò ní í bẹ lọ́wọ́n ọba ní àsìkò yìí àyàfi kó jẹ́ pé ọlọ́run gba àdúrà àsìkò tá a wá ń sọ ilé ọlọ́run ọba ò jẹ́ ká mọ pàtó àsìkò yẹn ànábì sallallahu alaihi wasallam ọlọ́run gbà á lágbè kò jẹ́ kó rántí ọjọ́ wo ló jẹ́ nígbà tó lọ́wọ́ bá sọ fún un tí eléyìí bá sì ti ń ṣẹlẹ̀ kò sí tó lọ́wọ́ bá fẹ́ bí ó ṣe wí pé kí ni ká take full advantage of nǹkan yẹn irú ọjọ́ júmọ́ àyè ká máa fi gbogbo àsìkò yẹn ká máa fi ṣàdúà èyí tá a lè jókòó ṣe nínú àdúà àti ìta máa ṣe nú àdúrà nígbà tá a bá ń rìn lọ ni àbí nígbà tẹ́mi wá bá tún lọ síbi àdúrà eléyìí ó ṣe pàtàkì ká gbìyànjú ká rí i pé à ń ṣe. bákan náà ọjọ́ júmọ́à òun náà ni wípé ká gbìyànjú ká rí i pa múra dáadáa ká múra dáadáa ní ọjọ́ júmọ́à ìmúra dáadáa ó bẹ̀rẹ̀ látòrí aṣọ tá a wọ̀ kó jẹ́ aṣọ tó mọ́ dáadáa eléyìí jẹ́ kan nínú tá a àtàtọ́ yóò ní ọjọ́ júmọ́ à ká lo pẹ̀fíìmù dáadáa sára nínú tó dáadé ní ọjọ́ júmọ́ à ká gbìyànjú àlùmọ́bá àtàbùkír ìlà sọ̀láàtì júmọ́ à ká tètè lọ sí júmọ́ à nínú iṣẹ́ olóore ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ojú oyé wa wípé ẹni tó bá lọ sí júmọ́ à tó tètè lọ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n bá dé júmọ́ à wọ́n gbalada pé wọ́n fi ràkúnmí wọ́n fi ṣe sàárà àwọn tó bá tẹ̀lé wọn wọ́n gbalada pé wọ́n fi ẹran àgbò wọ́n fi ṣe sàárà àwọn tó bá tẹ̀lé wọn wọ́n gbalada ẹ̀ńtó ẹlẹ́ẹ̀kejì ní ládàá màálù ẹlẹ́ẹ̀kẹta àgbò wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin ògúnfe tá a fi débi pé agbalada adìyẹ déédéé ẹ̀ńtó bá ṣe léyìí àgbàládà dédé ẹ tó fi àwọn nǹkan báyìí tó fi ṣe sọ́dà kọ̀ bákan náà nínú ọjọ́ júmọ́ nínú tí ó dáa láti mójútó àlè ìsọ́ọ̀tú ìyá ọ̀gbọ̀n ìjùmọ̀ à òun ni wípé tí wọ́n bá ń ṣe kútúbà lọ́wọ́ ká tètè dé júmọ́ à ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bá ń ṣe kútúbà kárí ń pa dákẹ́ nínú tí ó dáa fún wa ní ọjọ́ júmọ́ àná abẹ́ lọ́wọ́ ọba lèkè kó gba jùmọ̀ àná ní ọwọ́ wa kó jẹ́ kí ẹ̀mí wa kó di àsìkò jùmọ̀ àná ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní wala taqumu as-sa'atu illa yawm al ó ní àlùkìyámọ̀ ò ní ṣẹlẹ̀ àyàfi kó jẹ́ ọjọ́ jùmọ̀ àṣọ ọjọ́ tọ́lọ́ máa palẹ̀ ayé rẹ ọjọ́ jùmọ̀ àní yóò máa jẹ́ ló fi jẹ́ wípé tó bá ti di ọjọ́ jùmọ̀ àbáyé ànábì sallallahu alayhi wa sallam ó máa wà nínú ìpayà títí tí wọ́n á fi kíjú mọ́ a tí wọ́n bá ti kíjú mọ́ àtọ̀ ànábì ti mọ̀ pé ayé ò tún parí kò parẹ́ lọ́sẹ̀ ìmọ̀ nìyẹn kó yóò tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹni tó bá ń ṣẹ̀mí báyìí ẹ rí wípé gbogbo ṣe olóore tó bá wà jọjúmọ́ àyàn a máa kánjú láti ṣe ni kò ní fẹ́ fi ṣeré toró ti nírètí pé à ayé mà lè parẹ́ lémi òyìnbó ṣe yẹ káwa náà máa lògbé sí ayé nìyẹn kọ́lọ́ọ̀bá kò fi wá ṣe kò ń jẹ dáadáa. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين